wa ah, ah, ní sírin o ah, ó lè lé kò dé lé oroko kò dóko wa o wọ́n wà ní àdúgbò elé ibi tí òpópónà márosẹ̀ ọ̀yọ́ sí ògbómọ̀ṣọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ ní àdúgbò tí níbi ọ̀nà tó lọ sí ọ̀nà elégbò tẹ́ bá rí tẹ́ bá ṣàkíyèsí ẹ̀ rí ọkọ̀ àjàgbéjò ní ọwọ́ iwájú yìí ọkọ̀ pọnpọ́n tí wọ́n máa ń kó gàárì kó ẹ̀gẹ́ tí wọ́n jọ fi orí gbárí ní alẹ́ àná náà ni wọ́n ní eléyìí ṣẹlẹ̀ ní òpópónà Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ ní ìlú Ọ̀yọ́ kí n tó máa ṣe fídíò yìí lọ jìnnà à ń kọ́kọ́ ń fi àsìkò yìí rọ ìjọba àpapọ̀ tí wọ́n ń bá wa sí ojú ọ̀nà yìí pé kí wọ́n tètè bá wa parí afárá tó wà lọ́ọ̀kan torí ẹ̀mí ń sọnù ní ojú ọ̀nà yìí ó kọjá kà nǹkan ẹ̀mí ń sọnù ní àyín gbọ́dọ̀ wáyé pé wọ́n ti parí afárá àwọn gbogbo àwọn ọ̀kadà tí wọ́n ń gba one way àwọn ọkọ̀ tí wọ́n ń gba one way wọ́n lè máa gba orí afárá eléyìí náà ló fa sábàbí nígbà tí ọkọ̀ eléyìí tí wọ́n ní ó ń bọ̀ láti ọ̀nà oko ní àná ọkọ̀ pankọ́yé tó wà nílẹ̀ yẹn tó ti kọ̀ndẹ́mù tẹ́ ń rí yẹn tó ti right of ó ti right of wọ́n ń bọ̀ láti ọ̀nà oko báyìí ni wọ́n á ní ó takú ní ojú ọ̀nà ní àárín yìí níbi tí wọ́n ti ń tì í bí wọ́n sá ti tì sí ẹnu ọkọ̀ epo NNPC tí òun ń lọ ní ojú ọ̀nà ìjẹ́jẹ́ tẹ̀sí mọ̀ báwọn ọkọ̀ òpópónà márosẹ̀ níbí wọn èyí ní sùúrù pẹ́ẹ́pẹ́ kódà ẹ̀rí báwọn èèyàn ṣe máa ń gbàrè ní one way ní ojoojúmọ́ ṣùgbọ́n tí wọ́n bá ti bá wa parí afárá àwọn ọ̀kadà ọkọ̀ èèyàn ò ní mọ gbabí mọ́ kódà tẹ́ bá débí àánú yín ọmọ sí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọjá tí wọ́n máa ń cross láàrin yín ni torí àwọn ọkọ̀ ọlọ́rin àwọn ọkọ̀ ilẹ̀ haúsá wòye ń ṣe sùúrù fún àwọn èèyàn wa ní àárín yìí torí ẹ̀ náà là ń fi àsìkò yìí rọ gbogbo ìjọba pátápátá gbogbo àwọn aṣojú wa níjọba òkè ní federal ká tètè bá wa parí ọ̀nà yìí tó bá wá jẹ́ pé wọn ò ní tètè parí rẹ̀ bọ̀rọ̀ torí ẹ̀mí ń sọnù níbí bóyá kí wọ́n kọ́ bá wa búlọ̀kù rẹ̀ ná torí àwọn àjàgbéjò yìí ọkọjá abẹ́ iṣẹ́ bí wọ́n ṣe ń ṣe ìjàmbá lóṣìṣì fáwọn èèyàn ó kọjá àfẹnu àfẹnuròyìn tí wọ́n bá ní tètè bá wa parí rẹ̀ káwọn kílókọ rẹ̀ ọmọ ríbi rìn níbẹ̀ ń bóyá kí wọ́n kọ́ búlọ̀kù rẹ̀ ná kí wọ́n kọ́ blọ́ọ̀kù rẹ̀ ná torí eléyìí ó kọjá gbogbo gbani bí wọn kọ lu ọ̀kadà wọn kọ lu èèyàn wọn kọ lu wọn kọ lu ẹni tí ń lọ jẹ́jẹ́ rẹ̀ ní ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n ti parí irú afárá tó wà lókè o irú ọkọ̀ tí ó gba ọ̀nà bíi ìlànà kò ní gbabẹ̀ débi tí irú ìjàmbá yẹn ó ṣẹlẹ̀ mò ń fi àsìkò yírọ gbogbo ẹ̀yin tí ẹ ń wo ìkànnì Ayíṣebí Ọ̀yọ́ lọ́wọ́ pé kẹ́ ẹ bá wa share rẹ̀ ẹ bá wa share rẹ̀ ẹ bá wa share rẹ̀ kẹ́ ẹ táàgì ẹ táàgì ẹ share rẹ̀ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣojú wa nílé ìgbìmọ̀ asòfin làbújá àwọn tó ajá tí ó rí nǹkan sóòsùn sáré ni kí wọ́n bá wa ṣe rẹ̀ kí wọ́n bá wa táàgì àwọn tó jẹ́ aṣojú wa nílé ìgbìmọ̀ asòfin làbújá kí wọ́n yẹ̀ tè bá wa mójútó náà yìí dédé afárá kan náà díẹ̀ tó ń bẹ ní ọwọ́ iwájú ń bẹ tó jẹ́ pé afárá tí wọ́n ṣe síbẹ̀ kò kò kò kò ká ojú òṣùwọ̀n dédé omi tí ń gbabẹ̀ kọjá gbogbo omi tó ń bọ̀ lá mo fẹ́ lè sọ pé ìlàjì omi ẹ̀ wò nǹkan mo fẹ́ lè sọ pé ìlàjì omi tí ó ń kọjá ní ọ̀yọ́ ló gba bí afárá ń kọjá afárá tí wọ́n ṣe síbẹ̀ ó sì kéré jọjọ fún irú omi tó ń kọjá níbẹ̀ tó fi jẹ́ gbogbo àwọn ilé tó wà gan ni omi ń dà láàmú àwọn nǹkan tí wọ́n bá mójútó níbi ojú ọ̀nà yìí pọ̀ gan ni o wọ́n pọ̀ gan ni o NNPC òun náà ni eléyìí ọkọ̀ akógaàrí tí wọ́n jọ fi orí gbárí ní Ah, ẹ jẹ́ kí n jẹ́ oyè yín wọ́n ní kò sí ẹ̀mí kankan tó sọnù ibi tá a fi dúpẹ́ fọ́lọ́run nìyẹn wọ́n ní ẹ̀mí kankan ò sọnù tẹ bá dé ọwọ́ wájú ń bẹ̀yẹn náà ẹ̀rú ọmọ bàyìn àti kọjá ni pẹ̀lú aré burúkú táwọn àjàgbé àwọn ọkọ̀ tí wọ́n máa ń sá ní ojú ọ̀nà yìí tí wọ́n bá tètè bá wa parí irú afárá tó wà nísàlẹ̀ yẹn tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn ìwọ̀nba ni àwọn ọkọ̀ ẹ̀rí ẹ̀ máa rí i pé àánú àwọn èèyàn gan máa ṣe yín máa ṣe ń kọjá láàrin pẹ̀lú bí tẹ bá débi àánú àwọn èèyàn mọ̀ sí gbogbo gbà gan tí n bá débi èmi gan máa mú àwọn ọmọ sọdá torí ojú mi ègbà ojú mi ègbà tí wọ́n bá tètè pa irú afárá ọ̀kan kò ní mọ sí irú irú wàhálà yìí àṣùgbọ́n tá a dúpẹ́ ni pé wọ́n ní ẹ̀mí ò níbẹ̀ àìntọ́lọ́n fi tá a fi dúpẹ́ nìyẹn mo wá ń rọ̀ yín ẹ bá wa ṣe rẹ̀ ẹ̀ rí ẹ̀ rí ọkọ̀ náà ní gàárì ni ọkọ̀ náà ń kó bọ̀ ní àti ọ̀nà oko gàárì ni ọkọ̀ náà ń kó bọ̀ látọ̀nà oko gàárì ló ń kó bọ̀ látọ̀nà oko bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn mi o afárá yìí wọ́n ti gbé sórí ẹ̀ kọ́dẹ̀ náà lọlẹ̀ káwọn èèyàn máa rí mi kọjá mẹ́wọ̀n àdẹ̀ parí ẹ̀ mọ́ látijọ́ ẹ̀ tó bá ti parí irú afárá ni irú eléyìí tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ rí àwọn ọmọ náà ń gbé lọ léèwé yìí tán gba tán gbé wọn gba one way kò sí síbòmí tí wọ́n fẹ́ gbà tí ò bá sí one way kò síbòmí tí wọ́n gbà tí ò bá sí one way ojú ọ̀nà yìí náà làwọn ẹ̀rẹ́ eléyìí ti ń sáré bọ̀ ni ò kò sì sí bòmí tí wọ́n fẹ́ gbà ẹ̀rí pé wọ́n ń wè ní àwọn èèyàn ń gbà wọ́n ẹ̀sẹ̀ lọ yípo ń bẹ̀ yẹn ni ọ̀nà yìí sì ti parí bí wọ́n ṣe ń fi ààyè lẹ̀ táwọn ọkọ̀ àwọn àjàgbé fi ń gbà bí ẹ máa wáré burúkú tẹ́lẹ̀ yìí ń sábọ̀ ẹ máa wáré burúkú tí ń sábọ̀ ẹ máa wáré burúkú tí ń sábọ̀ tẹ́ra ré burúkú tí ń sábọ̀ ọ̀nà tí wọ́n ti parí tọ́jú pé àárẹ̀ òsì àárẹ̀ òfò ni wọ́n mọ̀ sá ń bẹ̀ ọ̀nà yìí ń fi ẹ̀mí àwọn èèyàn mi ṣòfò ẹ dákun ẹ bá wa tàgé ẹ máa pe àwọn àwọn aṣojú ṣòfin yín lábújá ẹni tó jẹ́ rẹ́ sẹ́nẹ̀tì náà ti ń lọ sójú wa ń bẹ̀ tó jẹ́ pọ́mọ ìlú ọ̀yọ́ náà làwọn náà ẹ bá wa sọ fún wọn káyọ̀tì wa bá wa wá wọ̀rọ̀ kọ̀ fi sàdá lójú ọ̀nà elégbò yìí kódà tó fi délùú péjú ẹ̀mí tó ti sọnù níbí láti gbà tó ti bẹ̀rẹ̀ ọ̀nà yìí wà láì ọlọ́run nìkan ló lè sọ iye rẹ̀ ẹ̀mí tó ti sọnù níbí ò ló ń ka o kí wọ́n tètè dákun kí wọ́n bá parí ọ̀nà yìí tí wọ́n bá yìí ti parí rẹ̀ bá wọn ká di fún àwọn àjàgbé ká má já káwọn àjàgbé ọmọ kódà ní àná ní alẹ́ àná tí mo fẹ́ mọ jáde lọ sí mò ń lọ sọ́dọ̀ aláàjì Dr. Wali Bagbaṣara Giri bí mo ṣe ń lọ ní ọ̀nà òròkì wa ń bẹ̀ àwọn tẹ́ bá rí àwọn àjàgbé ejò àwọn ọkọ̀ epo tí wọ́n lọ ń gba tẹ́ ń gba ọ̀nà gẹdú wá tí wọ́n dẹ̀ wọ́n ń ja express níbẹ̀ ní alẹ́ àná bàbá ẹ káàárọ̀ ẹ ṣeun tí wọ́n dẹ̀ wọ́n ń já bí kíní mẹ́ wọ́n dá odò ọ̀pùlẹ̀ lọ́nà òròkì ọ̀nà tí ò gbádùn táàrí táwọn manage tẹ́lẹ̀ àwọn àjàgbé tó ń bá wa bàjẹ́ ẹ̀dá kán bá wa búlọ̀kù wọn kán yìí wọ́n gba ọ̀nà inú ìgboro wa mọ́ torí wọn èé ní sùúrù o ọ̀nà yìí èsì tí ìparí débi kí wọ́n mọ̀ sáré ìsàkúsà ńbẹ́ o báyà kán bá wa búlọ̀kù rẹ̀ torí ẹ̀mí tó fẹ́ máa sọnù níbi ó fẹ́ kọjá sísọ o ó fẹ́ kọjá sísọ o mo wá ń fi àsìkò yìí gbàládùá fún gbogbo ẹ̀yin ojú tó ń wò wá tó ń wo ìkànnì Ajísebí Ọ̀yọ́ gbogbo etí tó ń gbọ́ ohùn mi pátápátá láàárọ̀ yìí lágbára ọlọ́run ọba dẹ́dà ṣẹ̀dá àníṣìírín o ó relé kòdélé orokò kòdókòkò níjàpín o toro gíní làwọn àgbà sọ fáàdì ẹ bọ oko ìmọ̀ àmọ́ lọ rí àmọ́ bọ̀ rí ni o lágbára ọlọ́run ọba adẹ́dà ṣẹ̀dá ọlọ àjọ àlọ́ọ̀dé ó jọ ní ẹ̀rí tí má súnmọ́ bẹ̀rẹ̀ ẹ̀rí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ sùkúù àwọn ọmọ sùkúù tó ń cross express mẹ́ èyí pedestrian bridge wọn èyí tó normal bridge náà parí ìdẹ́bi wọn ó ṣe pedestrian bridge kódà a need the pedestrian bridge níwájú Emmanuel Ọláwẹ̀dé University of Education ẹ káàárọ̀ a need the pedestrian bridge bridge ẹlẹ́sẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ yìí dédé iwájú Emmanuel Láńdé wọn ti lọ cross àwọn ọmọ community nìyẹn ẹ mọ àyà ọmọ jẹ ẹyin gan tẹ bá kọjá mẹ lásìkò táwọn ọmọ yìí bá ń kọjá lọ àwọn ọkọ̀ lọrin ọkọ̀ ilẹ̀ Haúsá yìí sì ní sùúrù fáwọn ọmọ wọn ní sùúrù fáwọn ọmọ mo fẹ́ súnmọ́ bí ẹ mọ rí báwọn ọmọ ṣe ń cross táànú gan ọmọ sí ẹyin náà nísìn alẹ́ wọn nígbà mo wà ń ni wọn wà kọ́kọ́ jókòó ká mọ̀ fẹ̀mí wa ara wẹ́wẹ́wu wọ́n ṣe bíríìjì náà ṣe láṣẹ tì látijọ́ yìí yẹn wọ́n ti ṣe báyìí ní ìsìn ó ti lé lọ́dún kan tí wọ́n parí ẹ̀ tó má parí ẹ̀ sẹ́wọ̀n pé ibẹ̀ làwọn ọmọ tó fẹ́ kírọ́ọ̀sì bí ọmọ rìn ní ọmọ gbà kírọ́ọ̀sì ibẹ̀ làwọn ọkọ̀ náà ọmọ gbà kírọ́ọ̀sì kò ní sí pé bóyá wọ́n mọ̀ pàdé ara wọn ní ẹ̀sìn ògbèjì láàrin ẹ̀dẹ́bi pé accident máa máa ṣẹlẹ̀ ẹ̀dẹ́bi pé accident máa máa ṣẹlẹ̀ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan ojú dẹ̀ ń kún mi bí mo ṣe rí tán kọjá mi báyìí àwọn ọmọ tán lọ sí school bíríìjì náà parí látijọ́ yìí ó ti lé lọ́dún kan tó ti wà báyìí bó ṣe wà nìyẹn ó ti lé ní èyí ẹ̀ tó ti wà báyìí kán wa parí ẹ̀ bọ́n tí ẹ̀ tí ì parí yòókù káwọn ẹlẹ́ṣẹ̀ ọmọ ríbi gbàbẹ̀ káwọn ẹlẹ́ṣẹ̀ máa ríbi gbàbẹ̀ tóbi délu péjú accident ní gbogbo gbà ó ti fẹ́ sú mi báyìí o ó ti fẹ́ sú èmi o Adéyínká Pẹ̀mbọ́ bí awo erin ó ti fẹ́ sú mi o ẹ àwọn àmọ́ kókó kán wa yanjú eléyìí káwọn èèyàn máa rí orí rẹ̀ gbà ẹ̀rí wọ́n ń wèrè àwọn ọkọ̀ ńgbà ń bí ńgbà tí ò síbòmí ni wọ́n ti gbà iná ló farú accident tó ṣẹlẹ̀ lálẹ́ àná yẹn ni ló farú accident tó ṣẹlẹ̀ lálẹ́ àná yẹn tó bá yẹ pé orí òkè ni ni ọkọ̀ tó ọkọ̀ akó gàrí yẹn bá lọ gbà ni kò ní sí nǹkan tí ó jẹ́ accident níbẹ̀ yẹn mo ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ lákọ̀ọ́ ẹ bá wa ṣí ẹ rẹ̀ ẹ ṣí ẹ rẹ̀ kẹ́ ẹ táàgì àwọn ẹ láàbá ẹ káàárọ̀ ẹ ṣí ẹ rẹ̀ táàgì àwọn house of representatives house of assembly house of uh, house of senate gbogbo àwọn tán sojú wa ń bẹ̀ ẹ bá wa ṣí ẹ rẹ̀ táàgì wọn mọ́ wọn àmọ́ tá ń lọ ń ṣe lọ́hùn tó jẹ́ pé ibi tẹ̀mí ti ń sọnù yìí tó yẹ ká tètè mójútó ká tètè mójútó lójoojúmọ́ ni kò sígbà tí wọ́n yẹ pé mi lè wá síbòmí torí ó máa ń rí mi lára ni ó máa ń rí mi lára ni ibi táwọn ọmọ kéékèèké ẹ̀rí ẹ máa wàrú àwọn ọmọ yìí wọ́n fẹ́ cross ni o tí wọn bá rágbàlagbà kan bá mú ọ sọ dábàá yẹn fún òsè cross yẹn níbi táwọn tó jẹ́ tó jẹ́ lórúkọ rẹ̀ yìí tó jẹ́ eh, márosẹ̀ yìí ni ló wá ń fa accident gbogbo gbà accident lemọ́lemọ́ ni accident lemọ́lemọ́ ni ẹ dákun ẹ bá wa share rẹ̀ torí ọlọ́run ẹ share rẹ̀ kẹ́ táàgì àwọn àwọn tí wọ́n jẹ́ aṣojú wa níjọba ẹ bá wa share rẹ̀ kẹ́ táàgì mọ́ kódà gọ́vnà Ṣèyí Mákindé náà káwọn náà bá wa ṣe wá nǹkan ṣe sí bí o kán bá wa wá nǹkan ṣe sí o ṣe fẹ́ cross ni wọ́n fẹ́ cross ni ẹ̀sùn ọmọ ẹja àjọ kọjá torí àwọn eléyìí ò ní ní sùúrù ẹ yẹra mọ̀ bọ̀ bí mo ṣe ń lọ yẹn ẹ yẹra mọ̀ bọ̀ báyìí mọ̀ sáré o ẹ kọ̀ra mọ̀ bọ̀. báwọn ọmọ ìjọ ọkọ wọn ìjọ ọkọ gun bí wàá ní wọn ìjọ ọkọ gun bí ní ṣẹlẹ̀ ìbójú mu báyìí ẹ yẹra mọ̀ bọ̀. ẹ má sáré o ẹ má sáré mọ awo wájú má sáré sí ọ̀kadà lẹ́nu ẹ ṣeun àtọwọ́kadà àti onímọ́tò wọn ní rọṣẹ̀ fáwọn ọmọ àwọn ọmọ kéékèèké wọ́n kún bẹ́ẹ̀ yẹn bí wọ́n ṣe ń cross nìyẹn o àwọn ọkọ̀ yìí tí wọ́n bá rẹ̀ ti nílé báwa ètè ṣe bíríìjì kán búlọ́ọ̀kù àwọn àjàgbé yìí kán má jẹ́ wọ́n gba bíi mọ́ o kán búlọ́ọ̀kù àjàgbé yìí kán má jẹ́ wọ́n gba bíi mọ́ tó bá yẹ pé irú bíríìjì eléyìí ti yanjú ni kò ní sí accident wọn máa ṣẹlẹ̀ ní gbogbo gbà ibẹ̀ làwọn ọmọ náà mọ fẹsẹ̀ rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ kan ńbẹ̀ àwọn mọ́tò ọ̀kadà náà mọ gbàbẹ̀ lẹ́sẹ̀ kan ṣùgbọ́n nísìnyí one way báyìí làwọn èèyàn ń gbà ó kún tó fa accident tó ṣẹlẹ̀ lánàá yẹn okùn tó fa ó ń lọ báyìí ni òun lọ sọ́nà ó ń lọ sọ́nà ah, ọ̀nà Ìbàdàn ni express ẹni tírélà yẹn ń lọ ah, pọnpọ́n yẹn òun ń bọ̀ látọ̀nà oko nígbà tó kọ́ ṣẹlẹ̀ ni pé pọnpọ́n takú sójú ọ̀nà ó takú ibi tí wọ́n ti ń tì í ní wọ́n ti tì sí ẹnu tírélà kéde pé bóyá tírélà náà jẹ̀bi ju pé àwọn ọ̀nà yìí ti parí irú ọ̀nà tó ni pé tí irú bá ti ń ṣiṣẹ́ àwọn ọkọ̀ tó jẹ́kọ̀ gbòòrò ọkọ̀ náà lù wọn ní máa fọ ìgbà one way mọ́ yípo ibi tó ti ń gba one way tó ti ń yípo tọkọ̀ ti takú ibẹ̀ ní tírélà ti ká àwọn bẹ̀ tóbi di gbòòlà tóbi di pé ó di gòbe tóbi di pé ó di gòbe ẹ̀rí báwọn ọmọ ṣe ń fẹsẹ̀ kọjá ń bíbà yín nìyẹn kò dá báyìí o kò dá báyìí eléyìí kù púpọ̀ káàtó eléyìí kù púpọ̀ káàtó ẹ̀yin èèyàn mi o ó kù púpọ̀ káàtó káyọ̀dé bá wà nǹkan ṣe sí o káyọ̀dé bá ẹ̀wọ̀ ọmọ kékeré yìí ẹ̀yin òbí mo tó ń fàsìkò yìí ṣáàdúró báwọn ẹ̀yin o bí àwọn fásitì yírọ̀ yín o àná bí èyí márosẹ̀ ní ọ̀pẹ bí o kìí ṣe ibi tẹ́ mọ̀ fi irú àwọn kéékèèké báyìí lẹ̀ kán máa dákọjá o kìí ṣe ibi tẹ́ ti mọ̀ fi irú àwọn kéékèèké báyìí lẹ̀ kán máa dákọjá àgbàlagbà gan-an àárín yìí kò kò easy ká tó wá sọ pé irú ọmọ kékeré yìí irú ọmọ kékeré ọmọ rí nìyí kéèyàn fi irú eléyìí lẹ̀kọ́ máa wá dákọjá lẹ́sprẹ́sì ẹjọ́ bá mi mú kọjá ẹ̀rí ibí yìí èmi ò èmi ò fẹ́rù eléyìí o a fẹ́rù eléyìí o ẹ ẹ wò nǹkan ẹ wò bí wọ́n ṣe wọ́n máa ṣe jókòó ní ẹ̀ka tó kọjá ká tètè wá bá a ṣe bíríìjì yẹn bíríìjì yẹn gangan ni ni dáhùn sí gbogbo wàhálà tá ń là kọjá ń bí tó bá ti kọ́kọ́ ṣe bíríìjì yẹn mọ́tò ọmọ gbàbẹ̀ ọ̀kadà ọmọ gbàbẹ̀ èèyàn ọmọ gbàbẹ̀ kò ní sí pé ìjàmbá ọkọ̀ ọmọ ṣẹlẹ̀ ń bí o kò ní sí pé ìjàmbá ọkọ̀ ọmọ ṣẹlẹ̀ ń bí o kò jẹ́ bó ṣe jẹ́ o.